يعمي ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه ما أوصى الله سبحانه وتعالى جميع خلقه قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن رحمة الله ولطفه بنا أن تعبدنا بأنواع متنوعة من أمهات العبادات خصوصا في هذه الأيام العشر أيام لا يعمل أحد فيهن عمل بل كانت أحب إلى الله سبحانه وتعالى من غيرها من أيام السنة إلا من خرج في سبيل الله مجاهدا خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء أمة الإسلام فقد أضلنا يوم النحر وسيأتينا إن شاء الله تعالى بعد غد وغد يوم عرفة وليوم عرفة فضيلته العظيمة فضيلته الجمة ولكن ذبل الأضحية وما تعلق بها من الأحكام لا بد أن تعرج علي هذه الجمعة إن شاء الله تعالى أقول فلا بات سوان المسلمين أترى لي في قراءة قراءة النبي صلى الله عليه وسلم إن طلع ما تبع من في مجوا الله بان سالكون كان النبي و بان سالكون لاري أتي أولي أتنا صحابة كي أوانا كلام توقع يقولوا النبي صلى الله عليه وسلم نجب القيامة ẹ̀yọ́ mọ̀ ìyànú ẹ̀sìn mo n fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe rán na létí iberu rẹ̀ O náà ní nǹkan tó sọ fún àwọn tó lọ ṣáájú wa ó ní tó sọ fún àwa náà kákọ́ náà àwa ń bẹ̀ ní gbogbo ìgbà ìpayà rẹ̀ lẹ́mìí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jọ jáde méjì kí ṣàìtàn méjì ò lọ bákan náà wa níbi ya gbangba wa lọ. fún subhanahu wa ta'ala ọwọ́ abánipin káàkiri lásìkò dàsìkò lóṣùdòṣù lọ́jọ́jọjọ́ lọ́dúnjọdún Allah subhanahu wa ta'ala nínú lutfu rẹ̀ nínú àánú rẹ̀ pẹ̀lú wa olófiṣẹ́ báyìí fún wa adúgbòdàdọ̀ Allah subhanahu wa ta'ala tọ́sẹ̀ nìkọ̀ọ̀kan wa kù di òní tí ń jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kejìlá oṣù ojú ọ̀run tọ́lọ̀ ń yọnu láti fi sin òun subhanahu wa ta'ala ọ̀la yóò jẹ́ yawmu Arafa sha Allah ta'ala bákan náà lẹ́yìn ọ̀la yóò máa jẹ́ yóò mú nàárì tí wọ́n máa pa ẹran fún Allah subhanahu wa ta'ala tá à ń pè ní ọjọ́ ọléyà tá a lọ kí eid naam Allah subhanahu wa ta'ala látòrí ahán nabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn bó ṣe fẹ́ ká sí òun àkọ́kọ́ ẹran aléyà udúhíyà wàlẹ̀ hadiyu ọlọ́run fún àwọn tí wọ́n bá ń bọ̀ wá ṣe umrọ tàbí hajj nílé ọlọ́run ó fún ẹ ní hadiyu hadiyu kí ni ń jẹ́ bẹ́ẹ̀ singular nìyẹn plural rẹ̀ ní hadaya kí là ń pè bẹ́ẹ̀ kullu ma yuhuda ila baytillah gbogbo ntẹ èèyàn máa kó wá sílé ọlọ́run lẹ́bùn pé mo wá bùn ọlọ́run lẹ́bùn yìí láti fi wojú rí ọlọ́run ọba fún àwọn ẹrúsìn ọlọ́run kí wọ́n dunu ń bẹ̀ ìlà ní hadiyu ṣùgbọ́n tí wọ́n bá bi wáyé pé kí ni ń tọ́ ga jù téèyàn máa mú lọ téèyàn bá lọ Mákà èèyàn lọ ń rọ òun náà ní kéèyàn ò múra kàn mí lọ nítorí pé òun ni ànábì sàn ti ṣe hadiyu kọ́dà ọgọ́rùn-ún ni ànábì dá wa ṣùgbọ́n hadiyu kò du olórí ràkúnmí nìkan bó ṣe màálù lèèyàn ní bó ṣe ràn lèèyàn ní kò tó wá lórí ara nìkan kọ́dà wàlẹ̀ òkè ànàmínà tán kọjá pé oúnjẹ lèèyàn lè gbé lọ irú rẹ̀ ti máa ń jẹ lọ́dọ̀ wa tí o ní símbòmí jẹ̀ǹgbè lọ kájọ jẹ́ papọ̀ bọ́sàsọ amúnánsọ bákàbàkà lọ́dọ̀ wa èyí ó kó wá sí káàbà eléyìí náà dédé ó lè mú mú eléyìí náà dédé ó lè rí irú wa o oríṣiríṣi ìfìlà bàtà kò sí téèyàn lè fi wá sí hádìí sí ọlọ́run àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àǹfààní ọlọ́run fi eléyìí so wá pọ̀ èmi ọ̀wọ̀ australia tá a jọ ríra rí tó ẹ pẹ́ ẹ̀ka tá a náà nu tá fi pàdé insha Allah lẹ́yìn ànábì tá a fi jọ wọ àlìjẹ́nà yọ wà rí aṣọ yòówù àwọn náà láti Malaysia àwọn máa ń rorò ni òun náà kọ́ ìmọ̀ yẹn rò wá tí n bá ti rí ń di rẹ̀ ẹlòmínú pa ah, èmi náà sì lè ro kí ni gbé ọkùnrin náà ṣe ń ro onú òrò olóhùn wọn fi kíní ìṣó gbogbo wa papọ̀ lẹ́ẹ̀kan yẹn lọ́dún wípé bó bá tiẹ̀ jẹ́ wípé mo so yín papọ̀ ládùúgbò ẹ máa pàdé lásùnbà bíṣẹ́ bá gbẹ̀yìn jáde ẹ tún pàdé níṣà ìpadà aládùúgbò nù láàrin ibi ẹ wá ń gbé ilé sílé lákọ̀ọ́kọ́ ibi ẹ̀ ń gbé nínú òlù tí mo wà mo tún fi jimá sóyún papọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ará àwọn òdù ó lè lọ kí jimá lòlódó ará olódó ó lè jẹ́ pé jimá ọkà mọ́jọ ará ọjọ́ jimá lè ka challenge mo tún fi sóyún le lọ́sọ̀ọ̀sẹ̀ mo wá mú hajj mo fi sóyún papọ̀ lẹ́ẹ̀kan lọ́dún gbogbo yóò wà máa ríra yá àṣẹ ẹwọ àwọn Eh, eh, eh, Kashmir ní India ẹ wo kọ́lọ̀ àwọn ará Pakistan ẹ wo kọ́lọ̀ àwọn ará Japan ẹ wo kọ́lọ̀ ah ẹ wo Muslim ṣé pé Muslim náà wà ní ibi gbogbo yín wà papọ̀ jẹ̀máà kákàn bira wa léèrè wípé ọlọ́run tó ń rà nínú ẹbí báwọn tó wá jẹ́ agbẹ́sìn ìyé báwọn só ní ó ní àmọ́ ẹsẹ̀gbẹ́ gbogbo tí mẹ́nu ẹ̀sìn pátó fi sọ ọ̀pọ̀ ni kò sí tó ti yà wá ó ń fi ń jẹ́ àmọ́ àmọ́ pé nahnu yadun wahida ọwọ́ kan gbogbo wa ọwọ́ kan òní gbogbo wa àgbájọ ọwọ́ náà ló sì ké ló sì fi sọ̀yà ọlọ́mọ aṣọ àpọ̀ báyìí yọ́mọ aṣọ àpọ̀ báyìí àwa tọ́lọ̀ ń wá ń sọ̀rọ̀ pọ̀ àti nílá tí wá ń jára wa hadiyu kò sí téèyàn lè mú lọ kọ́dà ìpínlẹ̀ kó búburú lọ èèyàn ló kó sùn tì lọ kò sí téèyàn lè mú lọ ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run wá fún ẹ̀ tó wá sí hajj àti umrọ ó fún ọ níyàn ṣùgbọ́n ìyàtọ̀ wa ń bẹ̀rẹ̀ méjèèjì kápẹ́ hajj lèèyàn lọ ṣe tó bá jẹ́ pé ẹran lèèyàn mú wá tó fẹ́ fi wáyọ̀ ní ọlọ́run ọba kó mo fi sí adé òfin ọlọ́run kò gbọ́dọ̀ pa tí èdìjọ́ ọ̀pẹ̀ra sùmọ́pá pé wúmúrọ́ ni ìbá àdìgbò wá sí wúmúrọ́ mi wá sí ìbá àmà bó bá ṣe wọ́n mẹ́ta ní ìsìn kó sì má ti ìbọ̀rọ̀ ọlẹ̀ kó sì kọ̀kọ́ máa pa ó lè pa ìyàtọ̀ sí mẹ́rin méjèèjì nu ọlọ́run wá fún àwa ń bẹ ó fún wa ní udùhíyà ẹran iléyà àdọ́hí oníjàmù títí ẹ̀ kí ni ìtumọ̀ pọ̀lú àwọn afáàfẹ́ mi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí pé wọ́n máa ń pa ẹran yìí fi wákì dùhà àsìkò dùhà la máa ń pa ibẹ̀ ni a ti yọ udùhíyà apá kan ní tẹ́dùhíyà ni wọ́n fi ra ẹ̀mí ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi àgbò pààrọ̀ ẹ̀mí ọmọ nàbì Ibrahim alayhi salatu bákan náà ká mú tó tó lọ anabi Ibrahim kò fi ìṣẹ́jú kan báyìí lérí fọlọ́n pé tó ọba fún lọ́mọ ń pa fún ọ anábì ọlọ́ni orí rẹ̀ pé ọmọ pọ̀lọ́ ń kàǹkà kọjá kéèyàn sọ pé tí ọ̀hún ọ̀bà tí ìlérí fún kò ní fún yàn ní jẹ́yàn fẹ́ ó ń sọlọ́n sọlọ́ lọ́sàn sọ wípé ẹ má máa lérí má ẹ má máa lérí ọlọ́mọba ha ọ́ sì burúkú kan bẹ wọ́n ní ní máa já ogun àwọn èèyàn tí ń bè páàsì ń ràgó wá sí mọ́sùkì ní gate ní ọlọ́run tó o bá sọ ìyàwó mi láyọ̀ àtàlàfíà ìmáàmù àdúgbò wa ní mọ̀ lọ ọmọrọ tó o bá fẹ́ mọ̀ lọ ọmọrọ mọ̀ lọ kò nídìí ó ń sọ ọlọ́run wa ni nítorí ń sọ pé kẹ́ ẹ má máa fi ìlérí gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run má kẹ́mi yín ọmọ máa lọ rèé sọ pé ìlérí tẹ ẹlẹ́ lóde nǹkan wọn orí bẹ́ẹ̀ nítorí pé ìlérí innama yustakhraju give and take ìlànà fi máa ń báyàn lò give and take níta ní fi ń báyìí ńlá ń ní ma fi báyìí àlò lọ́dọ̀ òkè ìyá mi lọ́kọ̀ ẹ̀ mọ́kàn fẹ́ gbélé èkó ni ṣáàlá ramani pẹ̀lú ògbọ́lọ́hún owó tó lọ fẹ́ yá lọ́wọ́ mi ẹ̀ màá yọ tó bá di parí oṣù. ó ti mọ̀ pé tí ọ̀bà ti jó tó ọ̀bà ti yọ gbọ́kọ̀ lọ olóòrùn ìyá lówó àwọn ẹ̀ máa fi gbà nǹkan lọ́wọ́ rẹ̀ anábì Ibrahim gbà kẹ́lẹ́ lílọ́ fún Allah subhanahu wa ta'ala àgọ́hì ẹ̀rọ ẹlẹ́yà yìí ọwọ́ pàtàkì pípọ̀ kò sì sí olóore kẹ́ẹ̀ téèyàn lè ṣe ń jọ kẹwo oṣù tá a wà bẹ́ẹ̀ tó yọlọ ọba nu tó kó yẹn ọ̀pá ẹran fún Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí anasa sàmùsí máa ń ṣe udùhìyà ẹran iléyà yìí ó wá ní àwọn àdájọ́ tó pọ̀ àkọ́kọ́ a máa pa fún Allah subhanahu wa ta'ala kí ni udùhìyà o huwa ma yudahha. àwọn yudba takoruba ilallah fi yomi nahar ọjọ́ ọjọ́ ìgúnra a pẹrẹ fún Allah subhanahu wa ta'ala tábọ̀ wá fẹ́ pẹrẹ yìí àwọn nǹkan wo ìdí inú àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ kó pẹran kò ní pẹran yóò máa wá fún dádì rẹ̀ tó ti kú àwọn àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n máa dáwọ́ jọ àwọn pẹran fún dádì kí ló tẹ̀yìn ọ̀pẹran à wọ́n ní àwọn ò tí ì wọlé yá bí àwọn èèyàn ṣe ń wọlé yá tí ń bòde ń bẹ àmọ́ o tẹ bá wá bí pé kí lẹ́yìn mí tẹ fi ní ẹ̀ tí ì wọlé yá yóò ní tó mí náà ni wípé ohun ò tí ì kọ́lé tẹ bá bí ẹlòmíì kí lẹ́mí tẹ ti wọlé yá yóò ní ohun tí ì lọ mọ́kà tẹ bá bí ẹlòmíì kí ló tẹ ti wọlé yá yóò ní dádì bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kúrúdà fi wọlé yá yóò ní mọ́mí àwọn wà wọ́n sì ń segin ni o wọ́n sì ń pẹran. wa di àwọn ọ̀rọ̀ yìí ló dára ìrìn tóbi di pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ìdájọ́ ẹlòmíì yóò ní àwọn yòókù lẹ̀ lẹ́ra. kí ló ń fẹ́ pẹ̀rẹ̀ sí mọ́ ṣùgbọ́n nígbà tí ó pé wọn ò mọ pàtàkì àlámárì la fi gbọ́dọ̀ ṣàlàyé pàtàkì ìrànlẹ́yà fún wa ó dún híyà yìí ìdájọ́ mẹ́ta oníbẹ̀ǹbi pípa rẹ̀ fún ẹni tí ọba sí mẹ́láyé al-udhiya istiqilalan lil amwat ma warada bidhalika sunna kéèyàn ọ̀dá òkú yẹn rí pé à ń pẹ́rìn fún dádì wa bá a ti máa dáwọ́ lọ́jọ́ ọdún nù ẹlòmíì ní ìsìn yóò ti dájà lẹ́nu fámìlì wọn. bọ́dà wa sẹ́yìn mà ní ìsìn ten thousand lágbo àwọn méjì ẹ̀jọ ẹni tí thousand fẹ́ràn ẹni kẹlẹ̀ tí sẹ́ni orí nìsín o tàbí pẹ́ fún dádì pé wọ́n mọ̀ gbé sí àtọ̀nà ọ̀run o bá a ti ń pa nìyẹn o. òkú ni wọ́n máa pẹ̀rẹ́ fún láyé nílé tiẹ̀ kò sí ẹ̀rí kankan tó wá lórí ẹ̀rí látọ̀dọ̀ àmì sàlám kéèyàn máa da pẹ̀nàfókù ojú kan nìyẹn ojú kejì àdábùtù lílẹ̀ àmúwá ti tábàáyìn kéèyàn pa ẹran léyà kọ́ wá kó àwọn òkú tó ní inú rẹ̀ èèyàn lára ẹ̀rí rẹ̀ ó ń gángan pa ẹran léyà ọwọ́ akókù bẹ́ẹ̀ ọ̀nà owó lọ́gbà akókù bẹ́ẹ̀ ó ń pè Allahumma inna hadha minka wa ilayka àdìbáwà ánì wà áàlì bẹ́ẹ̀tì ọlọ́wọ́ bẹ́ẹ̀rẹ̀ yìí mọ̀ ń pa fún ọlọ́run ọba fúnra mi àti gbogbo olé mi ànábì síbẹ̀ ìwà sọ pé fúnra mi àti gbogbo olé mi a jẹ́ pé ó kú aláàyè inú ẹbí rẹ̀ nú ó sì kú àwọn tí wọ́n ti kú náà náà mo pa fúnra alé mi kìí ṣe pé mo pẹ̀rẹ̀ ìfàdìjà ìyàwó rẹ̀ sáfà yẹlẹ̀ àríyọ ìyàwó Zainab ibn bintu Khuzaima umul masakin ó fi àmì sàyé lọ Hamza ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó fi ànábì sọ̀rọ̀ sàrà yìí lọ tó ń ti bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò dà pẹran fún wọn ó lóun pẹran ìfúnra àwọn àtàwọn alẹ́ òun kò dà kọ ẹni tí ń bẹ láyé nu wọn àtẹnití kò sí láyé nu wọn gbọ́nà aláì ara alẹ́ òun òtí kò gbó wọn nu àwọn àfáàní tí àbá gbàbá yìí pẹran kò sí láì fi bẹ́ẹ̀ odi méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní atẹ́bíhíyà ánìlìmẹ́yìtì bìmú jíbi wàsíyàtì tunafadu lahu min ba'di mawtihi ká máa pẹran léyà foku, pẹ̀lú àsọtẹ́lẹ̀ tó ti sọ fún wa nínú dúkìá tó yọ ọ́ lẹ̀ jẹ̀má sátìkọ́nù tó kú òláyé ọlọ́run bùn wa ní one over three níta bá ni, ipe ẹ̀yin ọmọ mi ẹ̀ ní gbogbo ogún mi tí wọ́n bá ti dá mẹ́ta ìdá kan ń bẹ̀ ẹ̀ ní èmi mo fẹ́ so ó mọ́lẹ̀fọ̀ lọ́hùn kí n fi máa lò sẹ̀mí sàárè bí ẹni ń kì yọ wà pín àti abájẹ́ ni ọlọ́run yóò wà pé wọ́n tẹ̀ wípé ẹ̀yin ustad ẹ̀yin afa sẹ́ẹ̀rí one over three ó twenty million naira ẹ bá ń kọ́ mọ́sùkì ń bẹ́ ẹ bá ń kọ́lé fún amòrù kan bẹ́ ẹ bá ń lọ́ pàtó jẹ́ pé gbogbo tí sùn díyà ń ṣe ń lu yìí gbogbo tí wọ́n máa ń òdi ń parí wọn ò tẹ̀gbẹ́ tí wọ́n bá ti di tí wọ́n bá rẹ́ nìkan ń sẹ́ ló kọ tí wọ́n pè

èèyàn ọgọgọrọ ọrùn ẹ máa bá fi sí ẹnu fún wọn lójoojúmọ́ tí rọmọdún yìí parí nínú owó yìí ẹ sì máa bá àríyàn márùn márùn maka lọ́dọọdún nínú owó yìí ẹ máa rí pé àǹbá mi tọ́jú ọmọ òrukàn kọ̀ọ̀kan lọ́dọọdún níta ń pè ní ọyọ fúlùfù lẹ nínú dúkìá rẹ tọ́ba wá jẹ́ pé òkú kan bẹ̀ tó kú tọ́wọ́ jẹ́ pé nínú sọ ọ́ lẹ̀ ni pé nínú one over three tí wọ́n yọ ọ́ lẹ̀ yìí o ẹ máa bá mú iye báyìí ẹ máa bá ń fi pa ilé yá tí ń bà sí ń bẹ̀ mà kó lè máa jẹ́ ní táwọn mùsùlùmí wọn máa fi ṣe ìdùnnú àgàgà àwọn tí wọn bá rí ẹran pa à ń pẹran fún òkú kọlẹ̀ lẹ́yìn à ń pẹran pẹ̀lú àsọọ́lẹ̀ rẹ̀ tọ́sọ nínú dúkìá tó lóyún ọlẹ́kọ̀ọ́ àtàlẹ́bí jẹ̀mọ́ sọ́wọ́sì wọn bẹ́ẹ̀ àsáyìn lágbọ̀yé ni ọlọ́run wa mú ẹ̀yìn olówó lẹ yorùbá bẹ́ẹ̀ ṣe kójọ tó náà ọ̀ràn lẹ́mọ́ fi dálẹ̀ tẹ́ bá kú kódà nà ọ̀pọ̀lọpọ̀ lẹ́bi dílé kété rí wọ́n máa ṣàṣìra wọn lórí kíni lórí ogún wọn. ẹ rí nintẹ́lómi ò fi ilẹ̀ five hundred kìlíkà mílíọ̀n two hundred kìlíkà mílíọ̀n bí i sí wo ni tí ì ríta bí ẹ ṣe ń gbé àwọn ọkọ̀ tù lónìí ẹlòmíì dúkìá rẹ̀ ọ̀bọ̀ sọnù wọn àmọ́ bí ọ tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò sì ṣe nǹkan kan mọ́ jasọ tí wọn lọ rà lóde aṣọ yẹn kò lè fọwọ́ kàn gbọ́ wọ́n láyé jẹ̀mọ́ bí wọ́n bá sì fi ń tójú bẹ́ẹ̀ lọ sí náà àwọn kan tó ti ń bẹ̀ tán ó tún lọ lóru àwọn olóògbé burúkú sí irú aṣọ yẹn làá tọ́sùkù lọ́rùn olórúkú àwọn eléyìí iṣẹ́ táwọn ẹ̀ ń ṣe nu wọ́n jọ jó wọ́n jọ sunkún bí olókùn ni wọ́n máa pé ṣé wọ́n kó bóòdì sí lọ́rùn ah, wọ́n ní kó bóòdì sí lọ́rùn o ẹ̀gbẹ́ ìyá alájẹ́ ni òkè kò sí wàhálà wọ́n tún padà naa awa mbọ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta awa bọ́ síbi udùhíyà ìrànlẹ́yà ó ní àwọn májẹ̀mú o ìrànlẹ́yà tá n pa yìí ó ní kinye nítorí pé ti ni kí ni àwọn májẹ̀mú tí ọ̀gbọ̀rọ̀ mọ́ pè sára rẹ̀ májẹ̀mú àkọ́kọ́ àǹtẹ̀kúnàlè udùhíyàtù káwájú kí larubá ń pè ní bahimatul an'am èdè wọn lédè larubawa tí wọn gbọ́yé tí wọn bá ti sọ pé bahimatul an'am lọ́dọ̀ larubawa ó ní kullu hayawani àbí ká sọ pé kullu dawati arba qawaim kullu dawati arba qawaim minal hayawanati ghayru siba gbogbo rẹ̀ ẹranko tó bá ti jẹ́ pé ó ní ọwọ́ méjì wájú ọlẹ́sẹ̀ méjì lẹ́yìn ní sì gbogbo ẹ̀rín gbà kọ̀ọ̀kan náà ṣùgbọ́n kèé fa ẹran jẹ kèé ṣe pé kèé jẹ ẹran ẹgbẹ́ rẹ o kèé fa ẹran ya òní ọba ń pè ní bahimatul an'am bí irú ẹran wo màálù ràkúnmí ewúrẹ́ àgbò àti ìyàwó rẹ̀ tọ́jà kùtàn ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ èsúró. ìgalà ẹtu ọya, ó sì gba àwọn ẹran bàyí mọ́tòrò àmì ní àmà sí nígbà tí ọlọ́run wọn rán nàbí sí wa ọwọ́ ni yín tí mo fẹ́ kẹ́ ẹ máa ya ìfisẹ́ léyà ó ní bàyí mọ́tòrò àmì bẹ́ẹ̀ sì ni nínú ṣẹṣẹ́ wata subhanahu wa ta'ala ó sì àwọn gbogbo umamu lóko bẹ́ẹ̀ àwọn kan ò tí ì wà rí láyé kọ́nà wọn wọn àfi kó fún bí wọn ṣe ń kìlọ̀ yàtọ̀ bákan náà àwọn ànábì kò sí ìwárí kọlọ́run sáwọn èèyàn àfi kó fún wọn ní ìpa ẹran fọlọ́n ọlọ́run ní wali kulli ummatin ja'alna mansakan kò sí ummata fún ní tí wọ́n máa pa fọlọ́n gbogbo ní ẹni léyà bọ́lọ̀ sí wa ni wọ́n máa pa ìlọ̀tọ̀ọ̀tọ̀ tiwa wáárẹ̀ nígbà táwọn nàbì wá dé ọlọ́run wa ní bàyí mọ́tò náà ń tún mọ sọ yìí mẹ́ta ni o ilẹ̀ mi gbàlérò ọlọ́run ní tí mo gbàlérò mélòó ni o mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ni ló tún pín méjì ṣùgbọ́n lódìdí mẹ́ta ni kọkọ akọ rẹ̀ àtabo rẹ̀ one ẹlẹ́ẹ̀kejì màálù àtakọ rẹ̀ àtabo rẹ̀ two ẹlẹ́ẹ̀kẹta ghanam tí ẹwọ́n bá sọ wípé ghanamu nǹkan méjì ló kó nú ó kó àgbòónú àtìyàwó rẹ̀ àgbò àtàgùtàn ó sì kó ewúrẹ́ àtọkọ rẹ̀ tí í ṣe orúkọ ó ìdán ìlàsọpẹ́lẹ̀ kẹta ló pín sí kíni o ló pín méjì ọlọ́run wá ní ìyàrá níbi sọ fún ọ wípé ìrẹ́rẹ́ tí ẹ̀yìn lè fi paléyà fún mi nù nísàlẹ̀ nínú islam wa jẹ́mọ́ ẹ̀jẹ̀ agbọ́ islam yìí ṣe rí òṣèlú tí à ń ṣe nàìjíríà ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan lọ́tọ̀ ẹ̀sìn wa kò ṣe é fọwọ́ bá o tó o bá yẹ jí olóṣèlú tó o fi ẹnu àtẹ́ bá ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ó kò wà láwájú ọlọ́run onísàásà ẹgbẹ̀rún yín sọ ni o ah sísẹ́mù campaign lélẹ́yìí <laughs> democracy náà ń ṣe lọ́ba yìí lọ́wọ́ lọ́wọ́ pamọ́ mùsùlùmí kan ìpè à sẹ́ǹtẹ́ ẹ̀dìbò fún nìyẹn ẹ bèrè lè wọ́n bàdàn yìí ọmọ àlè ni àwọn eré àkànbẹ tí wọn bá ti jẹ pé bẹ́ẹ̀ náà gbé ń bàdàn nígbà tí ìlú kú tán àwọn tí bá dà á lẹ̀ àwọn ẹrú àṣẹkùbọ ẹrú jẹmọ tí ọba sí nǹkan kan ní òṣèlú yìí tó lè mú yàn jìyàwájú Ọlọ́run ju ìbáraẹnilókọjẹ lọ ó tó lọ́ràn níbo la wá ń bọ̀ ẹ̀sìn wa odidi ló ń wà nǹkan kan gbọ́dọ̀ ní nǹkan kan ọ̀já Suleiman Abdulhakeem wọ́n wá gbé ìdásíra wọn ní gáràjì láyéláyé ojú ogun náà máa bá lọ adáàfin ọ̀sìnláyìn ní bọ̀ ìwọ Suleiman ìwọ Abdulhakeem nígbà nìkan wá dá sí pa ọ̀sán ṣe wọ́n dá sí o torí ayé màkàdì sọ̀rọ̀ ẹ̀ wọ́n dá sí o bí a ṣe mọ gbàgádì nìyẹn o Islam kẹ́ ń ṣe o ah mùsùlùmí ẹ̀sẹ̀ tí a máa pè bọ́ pọ̀rọ̀ wípé àyìn la fẹ́ lò adẹ adẹ ka bíi ṣọ́ọ̀pù àwọn bíi alájà mẹ́wàá alájìnà mẹ́wàá ń gbági àyìn lẹ́kọ̀ọ́kọ́ kìnnàbọ̀ àwọn ṣọ́ọ̀pù lẹ́kọ̀ọ́ kìnnàbọ̀ wọ́n wá wẹ́n tí ọ̀lọ́ kìnnàbọ̀ shop, yakub suleiman muhammad abdulhakeem Ahmed, because sẹ́mà nature <laughs> bá a ṣe máa gba ọjà nìyẹn wọn ò gbọ́dọ̀ rán sí mùsùlùmí kò jíṣẹ́ ní sí òdì kódà nínú sẹ̀ríà islam tó bá jẹ́ wípé kí wọ́n kí mùsùlùmí kò ó kú ó lè yóò fi máa sẹ̀mí èèyàn gbọ́dọ̀ gbàbọ̀dì tó bá sì ti lọ àátá ọmọ nínú sẹ̀ríà àdánwò tó lọ́n fi kọ̀ ibi tó lọ́ gbà lọ́n ti ẹ̀nu ẹ̀ta mímọ́ ìlọ́gbọ́dọ̀ jẹ́ lẹ́nu mùsùlùmí kìí ṣe pé eh, ọlọ́run rà nìyẹn pé lẹ́mìí pé ń pa ẹ bá mú pístù ṣe ẹ ti fọta nú ẹ ọ̀nà ti fọta nú ẹ ẹ tún mi kọ́lẹ̀ ẹ̀kẹ́ ti torí ọ̀kà mi ò ti ẹ̀kọ́ kó sí gbogbo bẹ́ẹ̀ ṣe ń kí ẹ̀kọ́ ẹ̀tún kọ́ kì í ẹ̀dá kan níbo lẹ́ni máa fa sórí ni kí n ti ta èmi ojú ìmọ̀ bí tó lè tètè kó àbáyà torí èmi náà wà gbọ́ mọ́lẹ̀ báyìí kò yí o kọ́ ya máa lọ tiẹ̀ ẹ wọ̀ tó bá yẹ pé ẹ̀sìn tí wọ́n fi so àpọ̀ nù ṣe náà mà wá dara láàmú ọ̀tá gbòó tí ìran wa síra wa

ṣùgbọ́n gbàtẹ́ sí wo yíya tá a máa ti ń jẹ́ ìjọmọ̀ yẹ́sìn síbi tó ẹ̀ka sọ́jọ́ náà lọ́nà wípé ẹ̀ẹ́sìn ọ̀ oúnjẹ àlùbáríkà ni bí wọn kọ́ bá mọ bí wọn ti ń kó sẹ́yìn fún wọn lórúkọ lọ́ba ń kó ọwọ́ pé ẹ̀sìn yẹn fi ń ṣe kùndí ẹlòmíì ọ̀fẹ́nu kàmọ́dọ́ ni àlàálì rẹ̀ sì ní ẹ̀sìn ṣùgbọ́n tó ń síbò ti jẹ́ àlàálì ọlọ́run òmùmú bàyí mọ́tò lànà àti kẹ́tẹ́kẹ́tẹ́ bá gun ara wọn wọn ó bí bàákà ìbáka ò tó wọn ní títóbi kò sì lágbára tó wọn ṣùgbọ́n ọ jájẹ nínú jíjọ ẹṣin ó sì jájẹ nínú jíjọ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run kà má bàyí mọ́tò lànà àm ńlá fi ń sọ fún àtúntàn sọ gbogbo tí wọn bá pè ní oyè lórí ìmọ̀ ẹ̀sìn tí wọn bá fi léyìn lọ láyé òde òní ah, master sudan lórí sẹ̀ríà náà. No, no, no phd ọ̀dà ni no professor níbi sẹ̀ríà kò sọ di authority máàkì ẹ̀ rọ́ǹgì ẹ̀ o ìtumọ̀ ẹ̀ ni pé ẹni ìka àpọ̀npá ńtọ́ lọ ń fún ànábì ju àwa yòókù lọ kèé ṣe kó fẹ́ fi kún tánàbì mú àbàfẹ́ yọkù mẹ́ ká lọ mú sọ́wọ́ tá a bá wọn sọ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bí ó ṣe rí náà nìyẹn prof lọ́mọ̀ sọ professor kan nígbà kan ní ui ọ̀rọ̀ ńgbà jẹun yóò tán prof jẹun yóò tán wọ́n bá ní alẹ́ birthday ẹlọba prọfù kẹ béèrè ẹ̀rí lọ́wọ́ wọn ó ní ẹ̀rí wà but in ta rẹ́rí ẹ̀ fún Qur'an òun náà ní forty years ọlọ́ni hatta idha balagha ashuddahu wa balagha arba'ina sana qala rabbi awzi'ni ń bọ̀ ọmọ dìpọ̀ di forty years ó ní ọlọ́wọ́ bá mi o sànú mi wà lé mi kún dáadáa àti mi àtàwọn mi so ìsọ̀rọ̀ yẹn náà ìdúpẹ́ yẹn náà bẹ́ẹ̀ de forty years náà abamúlẹ́ta ẹlọ́ba ni fún prọ́fù wípé sáà ní ọ̀sọ̀ kùránì kalẹ̀ fún ìbéèrè àkọ́kọ́ náà tí wọ́n bá láwọn ní kò sí wàhálà mà wọ́n ti kó ònú ẹ̀sìn ọlọ́run náà ṣùgbọ́n tí wọ́n bá láwọn kọ́ ẹ̀tún bíọ́nì kejì wípé ta wá ní ọ̀sọ̀ kalẹ̀ fún wọ́n ní ànábì fine so ní ọmọ túmọ̀ ẹ̀jú yìí lọ ìbéèrè lẹ́ẹ̀kẹta nu àbẹ́yìn lẹ́ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n láwọn náà mọ̀ túmọ̀ ẹ̀jú ànábì lọ ẹ̀bá bi ní mìíràn ó ti kó ònú ìsìlámù àwọn ní ànábì lọ mọ̀jà wọn lọ fine ẹlẹ́ẹ̀kẹrin bọ́ọ̀lù ànábì àti rí ọ̀bàtú ìdán honorary degree òní ẹni ipò tí wọn bá fi lé ọ lọ́lórí ẹ̀sìn kìí ṣe wá fi máàkì tàbí wá rọ́ǹgì anábì parí iṣẹ́ kọ́lọ́hún tó mú ọdọ bàyí mẹ́tùlá nàá ẹnì kan ò lè dé lónìí kọ́ sọ́mọ́ pé hàn nínú ìdánwò bàyí mẹ́tùlá nàá gbogbo ẹranko tí èèbá ti fa ẹgbẹ́ rẹ̀ ya tó sì ń fẹsẹ̀ mẹ́rin rìn fúndì èyí ẹ lè fòrò paléyà fúndì èyí ẹ lè fi ẹ lè fẹ́ tú kẹ́ ẹ wá da àwọn ọdẹ wà lá wọ́n máa wẹ́tu àyè kí kò sínú ẹ̀sìn wa àkọ́kọ́ ẹran ẹlẹ́yà tí wọ́n bà níwájú téèyàn tàbí wọ́n bà téèyàn dámẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ dẹ̀bà yìí mẹ́tòlá náà a sì pín ní mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta pín sí méjì ràkúnmí akọ àtàbò rẹ̀ one màálù akọ àtàbò rẹ̀ two ganamu ọ̀rọ̀nàmù lọ́dọ̀ lọ́dọ̀ wa òun náà ni àgbò àtìyàwó rẹ̀ tọ́jágùtàn wọ́n tún máa ń pe orúkọ àtìyàwó rẹ̀ tọ́jẹ́ ewúrẹ́ wọ́n máa ń pò náà ní ghanamu tí wọ́n bá ní mìsòro mìsòro táwa ń pè mùsòro mùsòro mùsòro òun ni ewúrẹ́ ti haúsá ni o ewúrẹ́ ti haúsá nù bágbò tí ẹ ṣe yàtọ̀ làgbò tí alakuli atimulọ májẹ̀mú àkọ́kọ́ ọgbọ́dọ̀ ọjọ́ kan náà nǹkan tá a kà á lẹ́hùn ẹlẹ́ẹ̀kejì àǹtẹ́bùlọ́gbọ̀lù udùhíyà àsínà àlùmọ̀tàbọ̀rọ̀ ṣẹ̀rí ayé ọgbọ́dọ̀ pé ọdún tí ẹ sì máàkì ó tún ní iye ọdún tí ó pè ọdún wọn wá yàtọ̀ síra wọn ọwọ́ nídìí àlàyé anábìrì sàṣàṣà ẹ gbọ́dọ̀ pa ẹran kankan fọ́nà nkẹ́ wàá pè léyà tọ́nà wọn sì gbà lọ́wọ́ yín àfi mùsínà mùsínà lè tó ti ní eyín ọ̀gàn bẹ́ẹ̀ sì ni ràkúnmí ò ní ní èèmọ̀ ọlọ́ọ̀ni àfi tọ́ bá kílọ̀kì ọdún márùn kò lè ní ràkúnmí ò sì kí ni o láíláí kò lè ní bí ìgbà tẹ́ ẹranko náà fẹ́ máa sọ̀rọ̀ pọ̀ mọ̀ bí àdámà tí a pé ah ẹ̀ǹtẹ́ lè tì wájú kọjá bí olórí fún yín nínú ọmọ àbí adama ọgbọ́dọ̀ ti nírun mú o ẹnìkan wá ń béèrè nínú àwọn ẹranko wípé tó bá jẹ́ bí ọmọ ọ̀sẹ̀ méjì nǹkan ah, ah. tí wọ́n bẹ gbọ́ máa nàbí adama lọ lọ́mọ ọ̀sẹ̀ méjì tó nírun mú irun mú tó tó máa tó tó kóòmù ni o kìí ṣe pé báyà nǹkan kan lásùn bẹ o irun mú tó tó kóòmù àwọn èèyàn máa ìyá rẹ̀ gbọ́n ní gbé wá ràkùnmíṣẹ́ tí ọba kílọ̀kì ọdún márùn kò lé ní kíni o kò lè ní eyín yẹn ajẹ́ wípé gbogbo ẹ̀ ń bá fẹ́ pa ràkùnmí ọgbọ́dọ̀ kílọ̀kì ọdún márùn. ìlúbákọ́rọ̀ àlẹ́rí mùsínà rẹ̀ ìlà máa sànàtẹ́yìn tí màálù ọba tí ìpín ọdún méjì gbogbo àtàfẹ́ pa màálù ká sọ̀rọ̀ dáadáa tí ọba tí ìpín ọdún méjì kò tí ì wọlé yá o àwa bọ̀ ìran onú àtúntò méjì mẹ́rìnzù òun ni orúkọ àwọn ń tiẹ́ wọn ò wọlé yá àfi tọ́ba tó pé ọdún kan gbáko orúkọ sí kíni ò wọlé àtọ́ba pọ́dún kan ṣùgbọ́n àgbò ìdẹ́wọ́ ìbẹ́mìlítà àgbò àbáànù àgbò tọ́ba ti wo oṣù mẹ́fà ó ti wọlé yá ẹ wò kí ọlọ́run ọba oṣù mẹ́fà làgbo wọlé ya ọdún kan ẹni òbú kọ́wọ́ ìyẹn clear ẹrin mẹ́jẹ̀mọ́lẹ́ kejì tó náà ó ti pé ọjọ́ orí tá sọ ẹlẹ́ẹ̀kẹta asalamatu minali uyubi alimani alili ijiza asalamatu minali uyubi alimani alili ijiza ẹrin ìgbọ́dọ̀ là níbi àwọn àrùn tí máa ń ṣe ẹran tí òfin ní wọlé ya ṣé ẹ wára àwọn àrùn yẹn àwọn àfa àṣàlàyé tó pọ̀ ń bẹ ṣùgbọ́n gbogbo àlàyé àwọn àfa gbòǹgbò mẹ́rin lónìí ìní tó jáde látọ̀dọ̀ ànábì direct sí umma nínú mẹ́rin làwọn àfa àti wa ń fọ fọ fọ pé àbílẹ̀ tó ń kọ́ ilé tó ń kọ́ kí á gbogbo mẹ́rin náà já a ìdá mọ́mọ́ tẹ́lẹ̀ ní hadith alladhi akhraja dàmí fi sunan dànù tẹ́lẹ̀ ní hadith al-Bara bin Azib radiyallahu ta'ala anhu Bara bin Azib ní nítorí ànábì fẹ́ sọ̀rọ̀ yìí wa ànábì wá sórí mímbàrí ni ọmọ fi nasara salam anabi dúró ní mímbàrí báyìí ó sọ̀rọ̀ wa ní arúbáhùn látàjúzù fìlẹ̀ àdọ́ọ̀hì inú ìwáyà mi arúbáhùn látùjìzì òfìlẹ̀ àdọ́ọ̀hì máa kà nǹkan mẹ́rin kan fún ilé nì mẹ́rẹ̀ẹ̀rin ohun tẹ́ ẹ bá ti rí lára ẹran ẹ má pa fọlọ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹ́ paléyà o wọn sàbí farabalẹ̀ kí làwọn anabi ní sallallahu alayhi wa sallam alẹ́ albayinu ìwárùhà gbogbo ẹran pátá tójú ẹ̀ bẹ́ẹ̀ e dà àlìbáyínú ìwárùwá tí a fi wá mọ̀ pójú ẹran yìí dà tá ẹ mà ẹ má fi paléyà ṣùgbọ́n àwọn zọ̀hìríyà àwọn kan bẹ nínú ìran àwọn àfa wọ́n máa ń pè wọ́n ní ojú ọ̀rọ̀ ojú kíni o ojú ọ̀rọ̀ kí o tún mọ ojú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ wípé la yabullanna ahadukum fil ma'i da'imi fayaktasilu fihi ẹnìkẹ́ nínú yín ọ̀gbọ́dọ̀ lọ tọ́ bí omi tó bá dára ẹgbọ́n tí ò máa sàn lọ kọ́ wa pẹ́ pé àwẹ́ ah, mùsùlùmí ìwé àmúfẹ́ sàrọ̀lá o kó tún wá bo omi kó ló ń fẹ́ fi sàrọ̀lá omi tó dára ẹgbọ́n sẹ́ bí àdá ẹ gbọ́dọ̀ tọ́ ọbẹ̀ o omi sì wà pọ̀ díẹ̀ náà sùmọ́kọ́ sàn lọ ẹ má tọ́ ọbẹ̀ o kí ẹ tó sọ pé ẹ fẹ́ bù mẹ́kẹ́ fi sàrọ̀lá ẹ má dá o àwọn ojú ọ̀rọ̀ wọ́n ní béèyàn bá tọ̀ ọ̀nù pò láti ilé rẹ̀ tọ́wọ́ á dà bẹ́ẹ̀ ó lè padà bùn bẹ́ẹ̀ kò yẹ sàlùwàlà because kò tọ̀ ọbẹ̀ direct. nígbà tí ànábì sọ báyẹn àlùbáyìrì ìwárò àtọ́jú ẹran bá dà ẹ má fi wọ́n ní tẹ́ran ọ̀bà rí na èèyàn lè fi palẹ̀ yá wọ́n ní kílẹ̀ rí wọ́n tọrọ pọ́nrọ́ ànábì ọ̀dà kọyọ. ojú kanu òde ní ẹlẹ́ẹ̀kejì almaridọ albayin mọ̀rọ́dọ̀ ha ẹ̀rẹ̀ tí ń sáàrẹ̀ tí ààrẹ rẹ̀ tọ́ hàn tẹ́ran tọ́ba rẹ̀ ẹran wọ́n ń dààmú àwọn yòókù ó sì ń rìn pẹ̀lú wọn náà ìrìnrìn ọ̀kan tó rìn wọn ni àlejòpaléyà ṣùgbọ́n ẹran kò lè kú òlòdù kan ibi táwọn bá ti wá kí pàpà bọ̀ ni wípé tó bá jẹ́ pé condition ló dé bá ń kọ́ ẹ̀rìn rí atẹ́yìn ara bó ṣe dé gbogbo ẹni títà ní fifty thousand yẹn ń takú wọ́n sáré kan thirty five thousand nígbà tí wọ́n wọ́n ah, ah, ní ah, ẹ bá lè ra ọ wọlé yánná sùn ẹ bá lè ra ah, bẹ́ẹ̀ nìkan sọ pé ah, mọ ọmọ sísá mo ní nǹkan kan tí màá fún ní dẹ́ẹ̀dì sí tọba kò wọlé wọn kò fún tán ní ẹ bá mo délé àwọn lọ yídì wọn ó de padà ẹran ti bímọ ààrẹ ti dára ẹran wọn ṣùgbọ́n condition ló bí mọ́sálà ẹ̀sà fi wọ mọ́sálà eléyìí ọ̀lẹ́ tàbí ẹ̀rọ bá lọ kó ẹ̀wà jẹ tẹ́ bá ti gbá kò ní ojú kan náà ni ọ̀sà wà kò lè mìíràn kò sì kú bẹ́ẹ̀ ni lọ́ọ̀rọ̀ ojú kalẹ̀ ẹ sì lọ yídìí rẹ̀ ẹ̀dẹ̀ lẹ́dẹ̀ bàbá wọn sí ẹ̀rí padà sí paléyà ni mo sọ pé gbòǹgbò mọ́fẹ̀ẹ́ràn paléyà tábìlẹ́bì sọ mẹ́rin ni àlùbáyé nu mọ̀rọ́dù ha ààrẹ tó fojú hàn ń sẹ́ran kama fi paliya ẹlẹ́ẹ̀kẹta alẹ́ àrùjá ẹran tó nù kan alìbáyínú bìláwà tẹ́pẹ́ tí bá ń rìn yín lọ a máa rí títẹ̀ ẹ̀fọn ààrẹ pípé ẹran yọ balance tẹ́mà okùn mẹ́rin lẹ́sẹ̀ sẹ́mà pípọ̀ wọ́n mú ẹ̀ bá wọn okùn ló mú lẹ́sẹ̀ àbí ó lè sẹ́ padà tí èyí bá ṣe pa afẹ́ pa bí ìjọ mẹ́ta sísìn àwọn ò ní pín ìwọ̀n láàrẹ bákan náà ìlọ́wọ́ àwọn pé tí ìwé ẹran bá ṣe ń kọ́ tí etí ẹ̀ bá gé ń kọ́ tí ẹ̀ka bá ṣe ń kọ́ jẹ̀mọ́ àbọ̀ ẹlẹ́ẹ̀kẹrin alikẹsíìrù kí ni wọ́n pè ń kẹsíìrù alẹ́tìlà tó ń kí ànábì ló tún wọ̀dẹ̀ fúnra wọn ó ní gbogbo ẹran tó bá rù tó fi á wípé wọn ò lè parú rẹ̀ kí bọ́gọ́ wà nú egun rẹ̀ ó ti fún mi ra kí ló fàtà níbi fi sọ bó ti ń sọ ìjàmáà tọ́ba jẹ́ wípé tíyàn bá lọ bọ́ ntẹ́lómìn máa fi bíráìbù kò tó rí kọ́ńtrákì gbà èèyàn mọ̀ wípé ọlọ́run fi kẹ̀bá wa lò pọ̀ ẹ̀rọ kan jẹ̀mọ́ tọ́lọ́ ń bá sọ fún wa pé ẹran tá a fi ọ gbọ́dọ̀ jẹ́ black tí ò gbọ́dọ̀ ní white ẹyọ kan ó pa wàhálà bí ó pa wàhálà tí ó bá sì jẹ́ wípé Buhari ló bá sọ bẹ́ẹ̀ wípé gbogbo ẹ̀ ń bá fẹ́ gba àwọn ti fẹ́ Titi Ògbómọ̀ṣọ́ já sí Ìlọrin padà o ẹ bá ní ìdí àti ìwà kọ́dàtì ẹ kọ́ lọ wá àgbò tí ò ní dúdú kẹ́kẹ́ kọ́ lọ wá wá àwọn èèyàn lọ wá o bọ́ bá kìí kìí jìdá wọ́n gbé àgbò lọ èbò tí wọ́n lọ tán kan pé ẹ̀dá kan bóòlù ẹ̀sìn bá ní kun àgbò yìí kọ́dà àwọn àwọn cross àná bẹ̀rẹ̀ sẹ́ lórí ẹ̀ ọgbọ́n ọ̀nà lè dá táwọn kọ́ọ̀sì ẹran yìí táwọn obìnrin rẹ̀ táwọn sìnkìnnì kan kó kálukọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún un tó ń fẹ́ nu ṣe wáyé lórí gbogbo àwọn nǹkan yìí kákà mú ẹyọ kan òun náà ni kọ̀síyú ẹran tí wọ́n tẹ̀ lọ́dà jẹ̀má sọ wọlé àbí ọ̀wọlé yá kútùbà òní yóò kàn fẹ́ lébi ten minutes ṣàlàyé man kágbọ́ wà wípé ọ̀rọ̀ eléyìí ó ní ìdí ẹ̀ẹ̀kan lọ́dún báyìí náà ni. láìláìlọ́lá láìláìlọ́lá ẹran tí wọn bá tẹ lọ́dà sọ wọlé yá ọ̀rọ̀ pín méjì bẹ́ẹ̀ àwọn apá kan àfọ àníkọ̀ wọlé yá wọ́n ní ẹlẹ́rìí lórí wọn náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ní wípé kò sí bí tẹ ẹran lọ́dà tí ó pè má kò pè má ní ìjẹ́dà pé tí ọba ti pé ààbọ̀ ní téèyàn fọlọ́nu fain ni pé ẹran tí bá lálẹ́ fi paléyà kọ́dà ó tún wà nù tọ́lọ́ ńlá ìkejì kọ́mọ pé mẹ́lẹ́dà wọ́n ló pé lẹ́dà ọ̀dà kátó wá sọ̀dájọ́ rẹ̀ ẹjẹ́ á lọ síbi hukumu ìsọ alhayawanat wal adami kí ni ìdájọ́ kí wọ́n tẹ ọmọ nàbí adama lọ́dà èèyàn wọ́n tẹ lọ́dà kí sì ni ìdájọ́ wọ́n tẹ ẹranko lọ́dà àkọ́kọ́ ìsọ́wù adami haramun sọgíruhu aw kẹbíruhu ọmọ èké lọ́jẹ́ ni o àgbàlagbà lọ́jẹ́ ni o kẹ́ ẹ mọ́nà bí adama kẹ́ ẹ rálẹ̀ pọ̀n títí títí kó fi gbóná kẹ́ ẹ pápó kó fi wá jó ònú àwọ̀ èèwọ̀ ni ẹ́mbàsì dánwò yóò rí bímọ lọ́hùn. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kan ìlọ́pàá tó fi jẹ́ wa ó ní ẹ̀sìn déédéé téèyàn ṣùgbọ́n ìtàtẹ́ èèyàn gbọ́ ó lo ayé yìí ṣùgbọ́n ó lò ó bí ìbínú ọlọ́run kò lò ó bí ìyọnú ọlọ́run jagunjagun ní bàbá tíá pàyànpàyàn bàbá tíá gbalẹ̀gbalẹ̀ bàbá tíá tó sì mà wípé ibi tó tẹ́ sí kèé sórí ìyọnú ọlọ́run kò gbọ́dọ̀ fi bàbá ń ṣe yẹn rẹ̀ níbi à kílẹ̀ rí wa nínú àdíjì kábùrù mùbá yìí tí mama ahmed bá wà àdébí musa jókòó njọ́ kan báwọn yàrá làwọn méjì bá ń tanú síra wọn ìkádà pé kẹ́lẹ́ kí lọ jẹ́ mọ́ kí lọ jẹ́ ìkádà kí lọ wọn náà jẹ́ ah, wá wọ ọba tèmi ní ọba kà wá ń tú tiri títí tẹ kàwọ́ wọ mẹ́wàá tó ọba mọ̀ bàtà ń bẹ láyé àwọn èèyàn nìyẹn tí wọn bá gbalẹ̀ báyìí tàbí tó bẹ̀ kọ́ bá bí wọn sì máa lọ lé ọkọ wọn ni wọn máa sì wọ́n lé àwọn ní ọ́n sá sọ gbogbo ẹ̀ ah, kó wọn ò bí ẹnìkadà bá bá bá bá táwa yìí ní ẹ kọ́kọ́ fi ìgbálẹ̀ ní ajá méjì ń di oògùn sáà sórí ti àwọn ẹnìkejì ní ah, báwọ̀ bá ti ẹ̀rí tó mẹ́wàá èmi rí méjì inú àwọn ẹbí mi wàláhì tọ́lọ̀ ní a máa ṣe mọ́sálásí ní a ti máa bá wọn òun èé fàwọ̀ ẹ sí é òun èé pààyàn lẹ́kún ẹ̀ka wọ́n ń sọ tí ń sọ ànàbí Mùsá ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run bá ní rẹ̀ Mùsá ní àyìn wọ́n á lọ bá ń dájọ́ láàrin méjèèjì tí ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́run bá ń sọ fẹ́ ni àkọ́kọ́ wípé ṣé orí ibi tó sì wàdí sí náà nù sọ pé yóò sì kọkàn náà bàbá rẹ̀ náà ná mo stamp rẹ̀ bá lójú ẹsẹ̀ bọ́n ṣe wọn dájọ́ lórí àǹfààní Israel tiẹ̀ ló ń gbà náà sọ wá rí ẹni wáyé sọ pé yóò lọ sí kẹta bàbá rẹ nínú àlìjànnà mùsùlùmí lẹ́yìn náà o ìsìláàmù ẹ̀ máa ṣe ẹ̀sìn ẹ̀ kí ni àwọn kìlá abẹ́ ṣe ah, àwọn afáàsọ tí wọn nu ah, oró létí alẹ́lẹ́ yìí ní ìyọjú tí wọn bá fẹ́ gbé kúbọ̀ tí wọn á fowó lẹ̀ ah, àwọn olùyẹn olóògùn kúnlẹ̀ wọn kàn máa fìlú búrú yẹn ni wọn wá fi fifty thousand ẹsẹ̀ sí family house ìwọ ń sọ pé tí ẹlẹ́ àbáyé bóde kọ́ mọ̀ wọlé ẹ̀ padà má torí kọ̀ lọ́ọ́ bá a dáná oró méjì wọn lé ìgbọ́dúnmọ̀ sọ ní ìṣẹ̀lẹ̀ o sẹ́yìn pé iṣẹ́ àfa àdúṣe pẹ́sẹ́ǹtì lọ bó náà bọ́ àfa náà náà sọ fún pé bó la ṣe rojú rẹ ọlọ́run kí ní ìfẹ́ dàrú o ìbò tí wọ́n gbé mi wọlé yìí wọ́n ló lérù nú ṣé ọlọ́run sì lè gba ogun tí wọ́n ṣe ń bì ń dáadáa àfa ni ó ti sọ fún náà ó ní ẹlẹ́yàwó bí ṣe ń lọ nǹkan gbọ́dọ̀ padà wọlé mọ́ ọ lẹsẹ méjì lọsẹ o because ọba mi dàbí mi pọ mò ń sọ fún ọ pé ọ̀rọ̀ méjì sí màá dẹnu èkú yẹn ni kọ́ lọ kọ́ kọ́ lọ bá wọn sáyé rẹ̀ kó o bá ń bu ẹ̀wà kí pọ́bẹ́mù ẹ ẹbí ìtẹ́mi nìyẹn ìsìláàmù èsì ẹ̀sìn eléyìí o láti sọ gbogbo ọtún ń so pc ọkàn ń forí dólẹ̀ mọ́sálásí ni o bọ́wọ̀ bàrẹ́ mi sòótọ́ ọ̀rọ̀ fún ọ ìlà ń sọ fún yìí o èmi ò ṣe é pa o mo tuntun sọ fún yìí ń torí pé mo ti gbàgbọ́ pé dọ́tí ń kù ní ìdí ìbísẹ̀ panu bí mo sì kúrò níwọ̀ kan ọ̀pá mi torí pé ní tí mò ń sọ tí ọ̀tí ọlọ́run oníkan mọ bẹ̀rẹ̀ kí là ń wò tẹ́lẹ̀ sí i. n tá n pariwo fúnra wa tẹ́ ń wá mọ́sálásí tẹ́ lọ ṣògbó ni kò sí mẹ́sì yó. ẹ ẹ tàbí ìyá tiẹ̀ fẹ́ gan fúnra mi ta ni gan wàláhì ìmáàmù wọ́n máa ń wẹ́rẹ́ wà níwájú gbà mí gan kí ni yẹn gúúsọ́ọ̀sù kò rí gúúsọ́ọ̀sù ṣe ń sọ yẹn ìfọwọ́sowọ́pọ̀ ló náà kò ń gbogbo ego à lẹ́yìn ànábì kí náà wá kì í ná ó lè wá promotion àwọn tí wọ́n ní lánàá sí òòrì fọ́tò wọn tí wọ́n gbé sọ́fíìsì ọ̀gá yín kò sí méjì tí ń pọ̀ ọ̀gá yín náà nẹ̀kọ́ ju wípé ah eleven fọ́tò tèmi náà ìní ó sì kejìlá tí ì bá fẹ́ kúkú tí wọ́n this, dismiss yẹ ẹ ti máa bẹ̀rẹ̀ wájú tẹ lómi ẹ kọ̀kọ́ ẹ kọ̀ dúró ní pé a sí mùsùlùmí yẹn bí mi ẹ má sọ ìsìláàmù di christianity o àwọn èèyàn ti tọpin o lọ́dọ̀ tiwọn kó ń kálukó tó máa fi jésù bójú o ọmọ àpàláwo lòun ń gbẹ̀yìn àrùlù wa fáì mọ́ iye ọdún tó sì kó mẹ́tọ́ lọ jẹ́bọ́rọ̀ owó wọn ò sì lé ń chọ́ọ̀chì àmọ́ tá à ń ṣe o ìlú ìyọjọ́ yíya o èyí táwa ń sọ yìí hàn kan ti sọ ṣáájú wọ́n ti wà ní ìyọ̀nù ọlọ́run báwọn náà tún sí bàmà hàn kan tó ń bọ̀ lẹ́jọ́ tó máa sọ ọlọ́run ti kó tó ti parí eléyìí kó sá lu àwa fún ìyọ̀nù ẹ ọjọ́ kó mọ́ lò wá fún bínú rẹ̀ jọmọ ọsẹ ẹsẹ ọlọ gbọ́dọ̀ lọ sí àgbọrú eléyìí mọ́sálásí ẹrú ọsẹ àbà ẹrú onímbọ sọ ọmọdún àti àti sàṣẹ ọtọlọwọjọ mọ tí wọn gan tẹ ọlọ́run ní pé kí ni ṣèyítọ́n fẹ́ fi ọ́ sí ilé yìí ṣe tèmi kò tí ẹ̀ mọ kankan jẹ àwọn kan ṣàìsùn lórí rẹ pé ò ní jí padà ìwọ ìlọ tó ju gbogbo àdúgbò kò wọ́n wá kí wọn. tó mọ̀ ń sànú etí kí ń sànú ẹ àwọn yẹn ti dòdò di ọ pé ọjà tó ọgbà kẹ́yìn ọ sọ ti lórí ẹ̀yìn gbogbo ọ̀nà ní ẹ bá tọ̀ wọ́n mọ̀ dá ni ẹn tí ẹ ní wọ́n mọ̀ dá ni ìyàwó tiẹ̀ ní rọbí oní àsáré lọ ọ̀sán ìlọ́wọ́ ìyàwó rẹ̀ ní pé wọ́n lọ́n sànú àbújá ní kò wọ́n ṣe yìí òun ní í ṣe ọmọ wa sọ fọlọ wípé àìmọjá yìí náà máa ń mú yàwó tèmi náà lẹ lọ sọnà ọrùn tí o sí bẹ́ẹ̀ tí yàwó fi rọbí lásìkò ọlọ́ni wa àtàkùn min kulli ma sàlùmọ́ gbogbo ń tẹ́ ẹ máa bí ọlọ́run ṣé ẹ ṣe bí kò fún yín kọjá gbogbo ń tẹ́ ẹ̀rìn tí béèrè yín máa ń fún yín kí ló wáá dé tẹ́ ẹ̀ ní ìdúró tí ìjọ tí wọ́n bá ń júwèé rẹ̀ fún yín ta ló jí làárọ̀ inú wa ti sọ pé lọ́ọ̀ mi mo tún ti jí lónìí ibi tó mi ń gbà lọ mọ́jọ́ dàpọ̀ mọ́ bíi tẹ̀jẹ́ iṣẹ́ kan bẹ fọwọ́ ojú méjèèjì pọ̀ méjèèjì jọ fi ń rìnà tí èsì pé ọkàn ní rìnà ń bẹ ọlọ́run ọba dákan mẹ́jọ ọjà èyí tó gba bí mi lọ iye dùrọ̀mù mi nǹkan kan bẹ tí máa ń tí máa ń pè ní ọmọ létí mẹ́jọ olù ibi àtàǹpàkò mi iṣẹ́ kan bẹ mẹ́tọ̀ wá sókè dákun ṣàánú bí n bá ti dé tọ́lẹ́ẹ̀tì jẹ́ kí tọ̀ wá dákun iṣẹ́ ìtọ́wá láti bí ọpọlọ tọ́wá bí ètò yìí bí n bá ti fẹ́ nídìí ẹ̀ jẹ́ ọmọ ilé tàǹtàǹ láràárọ̀ ọ̀kùsájú ẹ̀fẹ́ láyé náà gbogbo oríkèrí àwọn tèrè èmi ń fà a wam wá a sì ń lò ó lọ bẹ́ẹ̀ wọ́n wà á máa júwe ọlọ́run fọyọ́n pé ẹ wo èmi náà èmi à ṣe é máa jà àwọn àfáàyàn yẹn ni mọ́sálásí la wà ń gbà wọn bó ṣe iná ṣe àbápàrọ̀ àti ìwà ní ṣe ńgbà tí mo tẹ́lẹ̀ mi náà ṣe mi ó ṣe nǹkan mi o iná ló fi le tó fi bá jama ẹ ń bá dúró bí ànábì dúró sí ilé sinmi o kèé sí ọjà ẹ má dàpọ̀ báàgì nìkan kèé sí báàgì nìkan àwọn èèyàn ò sinmi o àwọn èèyàn ò sinmi náà báàgì wọn ò sinmi náà ló kópa wọn ò sí mínísọ̀ pàtì àmọ́ tí wọ́n mú tó rò pé wọ́n chẹ́ǹjì ọ̀dẹ náà imú wọn géètì lèmi náà lọ́jà sí tí wọ́n wá ń wẹ̀ lóru amókọ̀ wọn àmọ́ ńlùwẹ̀ o tó ń ti bẹ́ẹ̀ náà àwọn kan ní ajókòó lórí àga presidency l'Abuja ńbọ̀lọ́ ńbọ̀lọ́ ńbọ̀lọ́ lọ wọn ọmọ l'Amẹ́ríkà bọ́ọ̀ fẹ́ gba físà ìwọ náà tó tó gba físà ni kí á nìtúmọ̀ ògbó tó ń ṣe ṣé bóyá kéésù ò ti tẹ́lẹ̀ rẹ́ lẹ̀ ọlọ́run wa lẹ́nìkan bẹ̀ ń wà tẹ gbogbo ẹ̀ lẹ́fún tèmi ló sì ṣe ó sì fi júwe fún wa onídàá mi Sulaiman àkọ́kọ́ ẹ̀tọ́ kọ́kọ́ gun plane kèétú wá serú plane ti yín bí bá ń lo òde ìtẹ́ èèyàn bíi five million ọwọ́ lórí ẹ̀ wọ́n ó kó erin bẹ́ẹ̀ gbogbo tí wọ́n fẹ́ jẹun àpò ráìsì àpò ẹ̀wà lápẹ̀rẹ̀ gbogbo tí wọ́n jẹ wọ́n ó kó lọ kò sì ní wọ́ ọlọ́run ní àwa la sì fún lọ́la kódà ńgbà tá a tó fún a tó bọ̀ ni a sọ wípé famunun aw amsik ẹni tó bá wù ọ́ fún bẹ́ẹ̀ ẹni tó bá wù ọ́ má fún bẹ́ẹ̀ bìgọ́ ìrè hisab tó o bá pàdé ọ̀mí lálìkì àmọ́ ò ní sèṣirò gbogbo nǹkan àwa máa ń wí ń jọ ebi nìkan yìí láti rí ẹ a ti wà nìjẹ náà yóò ti tó forty years lábàá máa gbọ́ tí wọ́n máa wọ́ àgbà pẹ̀pẹ̀pẹ̀ kúndì pẹ̀ gbẹ̀gbẹ̀ ah lẹ́nu kí ló dé ọlọ́run bá sànú wa ẹ ṣe ṣubú o Sùlẹ́mánù ọmọ Dáúdà lọ parí ìṣirò lónìí ah láti ogójì ọdún tó wà ti wà ń bí ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ o béèyàn bá gbarú ẹ̀ gbọ́ lẹ́yìn ìgbà tó ti rí òdodo bí ìgbà tí ń pọ́lọ́ ló ń rọ́ ni o ọlọ́run wa ni eléyìí àlìjẹnutẹ́ ẹlẹ́yìn wá kí gan mọ̀ wá rọ̀ fáwọn eléyìí tó ń ti bẹ́ẹ̀ tèmi lọ́dún fi ṣe ọ̀dà fáìn ààrẹ tó ń lò tí ó sì sórí ọ̀dọ̀ ọlọ́run ìtẹ́ ń dà ilé ń dà àga bàlìkísù tó pa àfidókò ó ń dà àwọn ẹṣin lónìí rànran wọ́n tẹ́nu wọn débi pé àwọn míì ọkà sí òkè báyìí sísọ àǹbá ti ń bọ̀ wọ́n lè jẹ́ one thousand wọ́n ò ṣẹ̀ṣẹ̀ rí wọ́n mi ò tún ẹsẹ̀ báyìí ẹṣin náà ni o tẹ̀ pé gbogbo ìgbà tí ẹsẹ̀ wọn lọ black ni tẹ̀wọ̀n gẹ́gẹ́ sì jẹ́ white wọ́n tún àwọn míì ìjọba white ní ìgbà tí ẹsẹ̀ wọn jẹ black tí wọ́n máa ṣe báyìí bí ìgbà tí wọ́n tírénì àwọn ológun àwọn dàhánà. àdébí sọ̀rọ̀ náà lọ wá wáyé o bí ẹni wípé ọkà kọjá ń bẹ́ ṣẹ́jú kan. jàmá wàláhi wàláhi àwọn tí ń rí ayé ọ̀hún lọ́nà àlàálì wàlẹ́ òtí sùn. ohun tí ọgbọ́n apá yarí ọlọ́run kẹsà tì sí ni tó ń tibẹ̀ òtí sùn ó ti sùn fún díẹ̀ yìí ẹ̀dá kan ẹ̀ ń tọ́lọ ọgbà yìí dì tí a ń lọ yìí ilẹ̀ ń tí ọ̀ lẹ́bọ lẹ́rú o àníwò tó máa tan ẹlòmíín pé ọ̀rọ̀ sí wàhálà tà nígbà tẹ́ fi sọ pé tí mo yàn bá ti máa tọ́gbọ̀ ní tí a ń bẹ àǹsẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀ ẹ̀kọ́ ọgbọ́n kankan ọgbọ́n bẹ́ẹ̀ sì ni ẹ sọ́ra yín pẹ̀lú rẹ̀ ẹ má farawé o ẹ má farawé o àfa àsọ fún ọmọ sọ́ọ̀gùn ìwọ náà sì ti àdárí gbàgbọ́ sọ ọmọ nǹkan mi tó ń ṣe. irọ́ irọ́ irọ́ ọ̀dà ẹni tí ń padà ń sọ pé ń tànà bí ń sọ yìí ń kọ́ lọ́rọ̀ ẹ wáyé etí ẹ̀ gan. ẹni tẹ́ ń lọ sọ́ọ̀gùn lọ́dọ̀ rẹ̀ kí ló wù inú ayé ẹ̀ tẹ́yìn náà lè sọ pé wọ́n lọ ní tó jẹ́ ìyọ̀dọ̀ ọkùnrin pé mo fẹ́ dà báyìí ẹ̀ sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ń lọ sọ́ọ̀gùn lọ́wọ́ àfáhùn àtọ́nà babaláwo ẹ̀ sọ pé kọ́ lọ́wọ́ sáyé bó ti sáyé wọn. ládùúgbò ẹ̀ ti lọ agbádá agbádá rẹ́ẹ̀dì ti ń bẹ lọ́rùn rẹ̀ agbádá àti níkà ẹ̀yin gan tẹ́ ẹ bá pò ń bẹ́ta ẹ màmá fún burúkú kẹ́ ẹ ẹ ṣe wọ́n ń wá lọ bẹ̀ tí ní eléyìí lẹ́rù ó ní wọ́n gbà pọ̀pọ̀ ẹ̀nà ilé yàpọ̀ lọ́hùn kèésì èmi lẹ́nà mi tóbi jù ọlọ́ni lan tanala Allaha luhumuha wala dima'uha walakin tanaluhu taqwa minkum ẹran tẹ́ ẹ bá pa yìí wọn ò mú àwọn mọ̀lẹ́kọ̀ òkú wá sẹ́mà fọlọ́hùn o ọlọ́hùn ní ìrántí ìpanu mẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀wá sẹ́mà o ṣùgbọ́n tó fẹ́ gbà lọ́dọ̀ yín ni pé ìpayè mi ọlọ́run tí mo fi ní ẹ̀pẹ̀rẹ̀ ṣe é pa ẹlòmíín bẹ́ẹ̀ ní ìsìn yọ gbogbo ohun tí ń wọ̀ lọ yídì ọ̀fẹ́ lọ sáyìn náà ni fifty thousand naira ni bàtà aago aṣọ fìlà kò sì ní ẹ̀pẹ̀rẹ̀ yà jíde yọ lọ jókòó sáfúwájú yà ọkàn dìde ṣé màmú èdè ògùn tó fẹ́ kárí nànú ṣé màmú ń bọ̀ ìmáàmù ń bọ́ sí ẹ̀yin lẹ́sánwó epo tí wọ́n tí wọ́n mú sọ́kọ́ ìtẹ́tẹ́ màá bá nù sí àárín ní ẹ̀sìn jẹ́mọ́ ẹ̀jẹ̀ aṣọra o lọ́wọ́ bàtà tí ń kírun bí àti kírun sàn kan la wọ́n ti bọ́ sálì jàmá o <laughs> èmi tẹ́ ń wò yìí ní ìjarun síjẹfà ńlá ń sin ẹnìkan ní tòótẹ́ lóòrùn. ọmọbìnrin ni o láàrin twenty three twenty five lọ wá o. kò lójú oṣù kan lọ tó ṣẹ̀ṣẹ̀ parí sẹ́fíìsì owó ṣe english language tí bàbá àti àwọn òkú alhamdulilayi àti dúpẹ́ báyìí english language ló ṣe o lọ bí àwàdà náà ni fúnra bàbá ló kó wa lọ́ngbàtà fẹ́ gbénú ọkọ rẹ̀ mo wá ń wò lọ́ọ̀kan omi wá ń lójú mi pé ẹ̀kọ́ àtẹwé rẹ̀ ni á nígbà tí lọ fúnra ẹni tí ó dẹ̀kọ́ tán ìní wa tún máa sọ pé ẹ̀sìn bá ń páàkì ewé yìí bàbá náà àjọ wa ń gbé ọmọ ọwọ́ àjù ọ̀sẹ̀ àgbàtà ńlọ mọ́kúbárọ̀ pẹ̀lú omijé lójú. kí ló fi dá lójú pé ntí bẹ̀rẹ̀ wọn nù aṣọ ìyàwó aláàbọ̀ pé usas ọ̀wá ẹgbẹ́ gbogbo ntẹ́ nsọ yẹn àmọ́ bá kan sọ̀rọ̀ ndóni usas gbogbo ntẹ́ nsọ ti usas àti gbọ́ yébọ̀ tiwa aláàtẹ̀yìn náà pọ̀ àwọn ọmọ tí mo ń ṣe usas mo ní kí ló ń ṣe náà wàláì mo jókòó lórí àwọn ẹbí ọba sọ fún mi mo jókòó gidi ni o wọ́n rọ̀rọ̀ wàláì inú fámìlì wa àkúrí àtàbà kọ́ọ̀kì lẹ́tì ọmọ lórí rẹ̀ gan ni ikú ẹ̀yìn ó ti bẹ̀rẹ̀ sọ ọmọ ti ẹ̀nu afẹ́ sọdún là wí sáàtọ̀ ní wẹsẹ̀ wáyé dí o torí ẹ sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ já ọjọ́ jíjì wá ń kọ́ à ń bẹ aṣọ ti ẹ̀nu mo ti wẹ̀ nǹkan bọ̀ láti nineteen days ní ẹ̀ mọ̀ pé mo wá wà ní eighty nine yídì gan lọ́jọ́ ìgbẹ̀yìn bọ́ sí nìní kí n lọ́sẹ̀ lọ bẹ̀rẹ̀ padà èmi kọ́ jẹ́mẹ́ ẹ̀ sọ́ra o jẹ́mẹ́ ẹ̀ sọ́ra o gbogbo yín náà lẹ ti dé ibi tó kù ti kú rí kò díwọ́ o ọ̀yà ni o kò mú nǹkan kan lọ ní túmọ̀ rẹ o ìtọ́lọ́ sì fẹ̀ fún ani fún àwọn ẹni lọ́nà tọ́lọ́ ń yọnu sí ibi tí ẹni ó ti ní tiẹ̀ nu ẹni lọ́nà tọ́lọ́ ń bínú sí ibi tí ó ti ní tiẹ̀ nu jẹ́mọ́ ẹ dákun ẹlẹ́ẹ̀kẹrin àǹtẹ̀kùnà fi wákìtì dábì ẹran ìta bá fẹ́ pa á. asiko tí wọn ní àpẹẹrẹ ńlọgbọdọ jẹ asiko wo báńdà sọlá lẹ́yìn ìrun ìmáàmù wo dùnrán tí wọn bá nà wọ bí ókè wọn ń sọ fún wa wípé àwọn tó bá jìnà sí akínwó lè rí bí wọn nà bí ókè ìmáàmù ti dùnrán o ká lè rí látà ẹ ń bá wá pẹrẹ tiẹ kò tó wáyé dì kò pẹrẹ fọlọ́run o ọdà àwọn tí wọn ń gbé àbànkọ. kò sílù tí wọ́n lè jáde lọ tí wọ́n ti lọ kídì wọ́n ò sì kídì lọ́dọ̀ wọn. wọ́n wà á kakuléètì wípé ẹ dákun tẹ́mu lẹ̀ ń kírun nígbò inú ìlú ní sọ ẹ dákun tẹ́mu lẹ̀ ń kírun kìsì inú ìlú ní sọ ẹ dákun lẹ̀ ń kírun nìbàdàn inú ìlú ní sọ fún ah ná irun náà pẹ́ka ṣùgbọ́n kò sẹ́ńtọ́ lè pẹ́rẹ́ ǹtẹ́ nínú yín tí ò ní jẹ́ pé wọ́n sàti kírun bìkan níbìkan àwọn wà bá wọn. eid jẹ̀má kágé pété yídìí ọ̀ lásọ̀ o pé aṣọ ọdún anabi ò fi aṣọ rí rẹ ntí abájọ ló sọ pé anabi máa ń wọ ntọ́ dáa dunu aṣọ rẹ téèyàn bá ra aṣọ fifty thousand naira tí wọn wà rí náà bá lọ tí ọwọ́ àtẹrọ nǹkan wọ̀ lọ yídì bá ń lọ pàdé ọlọ́run àìtí ọlọ́run ajẹ́pẹ̀rẹ̀ ntí ń bẹ́ńdé tọ́ ọ lọ ilé ntọ́ dáa dunu aṣọ rẹ ń jọ náà nù àmọ́ wá bẹ̀rẹ̀ pé àbú àríyídì ni ah, ọ̀lẹ́ olórí burúkú tẹ́lọ̀ mi mùsùlùmí náà tún gbẹ́sẹ̀ pé ọ àbú ikima wà lé olórí burúkú gidi ni wọn. wèrè gidi rẹ̀ ni wọ́n wèrè pọ́pà kò sínú wa bẹ́ẹ̀ kọ́ ọ sọ pé ọ̀rá sọ̀rọ̀ ní òjò wáyé di ẹlòmíì ma sọ wípé ní tó jọ wáyé di kọ́ ọ̀bọ̀n kó bàtà ń nínú àdìsí ọmọ àtẹyà oṣù ọní anábì pawálàṣẹ àwọn tá a tún káwọn arúgbó jáde wáyé di àwọn ọmọbìnrin tí kẹ́hìn náà jáde wáyé di, wọ́n wá lé wá ṣe kòǹgí àdúrà mùsùlùmí a yìí mélòó mélòó ẹni tí wọ́n wáyé tí wọ́n wọ́n náà sànú mi ìbẹ̀rù mo gbé wá bí yóò pa yóò di fọkànbalẹ̀ àti gbogbo wá náà lónìí ti forí konu fẹ́ kí ọkàn wọ́ papọ̀ ńjọ́ lọ bákan náà ká bóde ńjọ́ gbogbo àwọn ń dènà dèmi àti ipá tẹ́lá náà náà yìí kórìí wọ́n tún gbogbo àṣẹ sí wàhálà tó yìí wọn ò lè bá àmọ́ pé pàtó lọ́wọ́ pàbó lọ́wọ́ àwọn ń já sí káwa eid kásì fìdí eid eid anabi sọ̀rọ̀ àṣálàm yídì rẹ̀ mọ́sálásí ànàbí rẹ̀ sí yídì tí wọ́n bá wọ̀n ní fíìtì one thousand feet ní bẹ̀ láàrin yídì ànàbí síbò sí mọ́sálásí one thousand feet nígbò rí pé àwọn èèyàn ń lọ wọ́n lọ máa fara rolẹ̀ tí bá lọ Madina ó ní ìjọba chẹ́ǹjì ẹ̀ tí wọ́n kó kọyìn ó lè parẹ́ sẹ̀pẹ́ táwọn míì máa wá kinu àfa àwọn àgbà ṣéwà àdíyàtúlọ́ ọlọ́mọ àwọn fún tán dáadáa tẹ̀sùn bá àti ọ̀bà wa máa dùn àní ntí mi ọmọ nígbẹ̀yìngbẹ̀yìn ìdí àwọn sọ̀hábà wọn èyí sábà padà lọ ọlé mọ́ kápẹ́ ọgọ́rùn ló kún lẹ́yà nàbí 95 bẹ́ẹ̀ wọn èyí lọ ọlé mọ́ tí wọ́n máa lọ yídì àṣùbá náà ni wọ́n gbà lọ yídì ìṣesí wọn nìyẹn sunna nàbí nìyẹn sọ̀rọ̀ sọ́lám ìdí ẹsẹ̀ náà a àǹfààní àti kí ìdí di ìgbà tí kóòrò tó yẹ àtàrí àsìkò tí wọn fún àná di ṣùgbọ́n ní sàlám kò lọ́ntọ́lọ́ ń bá ní oṣù kọ̀lọ́ lára rí ìdajì bóòrò bá ti yí àtàrí nítorí bá ti yọ láàárọ̀ àbí òfin kó dùrọ̀ mùhì sí kó dùrọ̀ mùhì yẹn ìlànà ìfiwé bíi ten minutes láfta ṣùrù oorun yóò yọ ìṣá níbi ìdìláì tààlà àbí yọlọ́ ní ìsìn iná ni ó sì ń súnmọ́ kó máa mú di bíi monday wa náà ní six thirty seven ọlọ six thirty seven a fún ní ten minutes sí ọjọ́ six forty seven àtúwání fún kọlùkọgbà kátó three minutes sí six fifty bá a ṣe tó nù insha allah ńlá kì í dìní yànnà bóríyà ten to seven yìí ní láì tààlà wọ́n sì fẹ́ ká má jẹun wá sunna nìyẹn kódà ntọ́ da àdúgbò kọjá pé ẹran tá a bá pa omi ẹran ni ká fi sínú bí ẹ ti ń bọ̀ lọ ẹ sábà ń bomi díẹ̀nà àti sáà náà síbẹ̀ sallallahu alaihi wasallam. bákan náà ẹran wa tá a bá pa ká gbìyànjú kárí wípé àbúyàn jẹ́ ń bẹ̀ bá a bá jẹ gbogbo ẹ̀ kàkó sí nǹkankan tùmọ̀ ká búyàn jẹ́ ń bẹ̀ sẹ́ńtọ́ wá pẹ̀lú náà tó lè gbé ń tó pẹ̀ra náà àtúmọ̀ abúra ẹ̀ náà bí abu ah wọlẹ́kì wọn ẹran yìí o ẹ sì wàá jẹ mbẹ insha Allah tì náà sọ pé ah, ah agbára ẹran yìí ẹtí ẹ̀ létí ẹ̀ kàlàkàlà ah ẹ̀yin ló sì àjẹ mbẹ àmọ́ fẹ́ ń tọ́pa àtúmọ̀ ń fún ẹ̀ntì ọ̀pá náà àmọ́ ń fún ṣùgbọ́n kàní ká wá mú lọ àwọn tá a bá pẹ́ na fọ́lọ́ nílé yá yìí ẹ̀ńtà bá gbà ní alápàtà ẹ̀rìn tá a bá fẹ́ bùn a gbọ́dọ̀ fi sí owó ṣẹ́ ṣe o. ẹ̀yin lẹ́bàá ní kó màálù o ni ò fáìn ẹ̀lú náà five thousand ẹ̀ tẹ́ bá pé ìjà nǹkan ah, ní àwọn onígbà kankan báwọn nítorí pé tí bá ti pè fi wọn kì esu sojú pamọ́ ṣùgbọ́n ẹ ti pa ẹran tán ẹgbẹ́ fẹ́ tí wọ́n bá yín kún ti bá yín kún tán sì fún ọ lélẹ̀ ẹ sì fún lówó rẹ̀ tẹ́ bá tún fẹ́ fún ni kò sí aburú ẹjẹ́ apẹran ẹjẹ́ aṣọ fáwọn ìyàwó wa náà kàn náà ọpẹran àmọ́ wa náà kí wọ́n pẹran bàbá àgbà kí wọ́n patiẹn ìyá àgbà kí wọ́n patiẹn àwọn ọmọ wọn náà lọ́tọ̀ lọ́sì kí wọ́n patiẹn kí gbogbo wọn wá jọ dáwó papọ̀ ká máa pé à ń pẹran fún bàbá wa kò sí nù kò sí nù tí ànábì tó ṣe kíni o tó ṣàlàyé fún wa jàmá ẹ wá máa wo ntọ́lọ̀ ń rọ́pò fún wa padà nígbà tá a bá ṣe bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala kódà tó pé ẹnu kun ọ̀pọ̀lọpọ̀ ni òjò àsọ̀rọ̀ lórí àwọn yẹn bí ní láìlè wáyé bí kọ́hár ọlọ́run ní í ṣe ọdún yìí ní ntájọ wò wájú táwa sínú sàárè ọ̀nà ẹ̀sùn àjọ tó kányí dì ní látòrí ẹ̀ tí ń sọ àtàwọn tá à ń gbọ́ wọ́n lájọ kùn sórí bákan náà gbogbo àwa tá a fi ẹ̀rìn sísọ náà lọ sí maka ẹ̀rìn náà láàfin pàdé wọn bí ibn láìlè wáyé bí kọ́hár gbogbo ẹ̀ tó náà gbèrò àtìlọ́lọ́dún yìí tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run jù lọ́dún ti ń bọ̀ inshallah rahman gbogbo ẹ tí wọn ti lọ ọlọ́run jẹ wọn tún lọ wọn tún lọ wọn ti lọ gbogbo ní téèyàn máa ń ṣe tí fi máa ń bà jẹ ọlọ́run nìjẹ kẹ́ni kọ̀ọ̀kan wa kára wọ síbẹ̀ ibi ọjọ́ kù sí yìí gbogbo ẹ̀ ńlá sọ lè tẹ́lọ̀ ọlọ́run jẹ orówó gbà ibi ọjọ́ kù sí yìí ẹ̀ ń pẹ́ tó fẹ́ yagbági náà rọ lẹ́yìn ọlọ́run jẹ orówó lọ bẹ̀ ibi ọjọ́ kù sí yìí gbogbo ẹ̀ tó fẹ́ pẹ̀lẹ́lẹ́yà náà mọ́sá الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا أوصيكم بما أوصى الله سبحانه وتعالى به الأولين والآخرين نفسي وإياكم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أمة الإسلام من فضل الله ومن لطفه بنا أن تعبدنا بأنواع من العبادات وبمواسم كثيرة ومن ذلك هذه الأيام الفاضلة ولكن أمتنا واعلموا أن الأضحية مما استحقنا عليه رسول الله صلى الله عليه وسلم كثيرا حتى اختلفت كلمة أهل العلم في حكمها ذهب بعضهم إلى أنها سنة مؤكدة وبعضهم ذهبوا إلى أنها واجبة وهذا اختيار شيخ الإسلام ورواية عند من أحمد وكذلك عند غيرهم واستدلوا بحديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا فإن أضحية واجبة مع القدرة فإن الأضحية مرة أخرى واجبة مع القدرة أمة الإسلام إن كان ذلك كذلك واعلموا أن الدب الأضحية استقلالا للأموال ما ورد بذلك نص من الشارع أما ذبوها تبعا أي للأموات فإن هذا ورد أن الرسول صلى الله عليه وسلم ضحى عن نفسه وعن آل بيته ودخل في آل بيته أحياؤهم وأمواتهم أما التضحية عن الأموات بموجب وصية أوصى بها الميت قبل مفارقته الحياة فإن هذا جائز من باب تنفيذ وصية الميت أمة الإسلام للأضحية شروط الشرط الأول أن تكون الأضحية من بهيمة الأنعام وبهيمة الأنعام الإبل والبقر والغنم وكذلك أن تبلغ السن المعتبر شرعا لذلك قال رسول الله صلى الله عليه وسلم لا تذبه إلا مسنة والمسنة من الإبل ما بلغت خمس سنين ومن البقر بقرة ما بلغت سنتين ومن المعز سنة كاملة ومن الضعن نصف السنة بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام بعد أن ذكرنا الشرطين الأولين من شروط الأضحية لابد من ذكر الشرط الثالث والشرط الثالث السلامة من العيوب المانعة للإجزاء وهذه العيوب مدارها على أربعة أشياء هذا الذي جاء من حديث البراء ابن عازم والحديث مخرج في السنة من تمد الإسناد صحيح وفي غيره قال قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا فقال أربع لا تجوز في الأضاحي وفي رواية أربع لا تجوز في الأضاحي الأوراق البين عوارها والمريضة البين مرضها وال أرجعوا البين الدلوى والكثير التي لا تنقي والشرط الرابع أمة الإسلام أن يقع الذبح في وقته وما وقت الذبح بعد صلاة الإمام بعد صلاة الإمام لماذا لما جاء في الصحيحين من الحديث البراء بن عازب في قاله أبي بردة ابن النيار إنه قد ضحى أضحيته وذبحها قبل أن يأتي إلى الصلاة فقال له رسول الله صلى الله عليه وسلم شاتك شات لحم شاتك شات لحم أمة الإسلام دعوا لله سبحانه وتعالى واعلموا أن ابن آدم لا يعمل عملا أحب إلى الله يوم النحر من أن يذبح لله سبحانه وتعالى إذا كان له قدرة على ذلك نسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضاه وأن يعيد علينا هذا العيد أعواما عديدة وهو على ذلك قدير وبالجبة جدير اللهم ربنا أعز لسمع المسلمين اللهم ربنا أعز لسمع المسلمين اللهم ربنا أعز لسمع المسلمين